حملات أحزاب رضى الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم ودى زينب ودى حفظته قومه في قومه ليس في ملك لا ملك ولا ملك قال وقال لي العاصي ẹwà ti fi àwọn ẹ̀sìn ẹ̀fà lẹ́yìn wá dá ìwà sí ọ̀dọ̀ ọkọ rẹ̀ ìdìkà ìtàwọn pẹ̀lú ìdìkà òwò àkọ́kọ́ ní oṣù pẹ̀lú rẹ̀ wọ́n lẹ́nu yóò ṣe ìdìkà rẹ̀ wọ́n lẹ́nu yóò ṣe ìdìkà rẹ̀. ló bí فيه أم تأتيه عفوا عن الله سبحانه فحديث عرض الله أن النبي صلى الله عليه وسلم رد له سيدا على العاق بنكاح جديد حديث الاسم النبي محمد صلى الله عليه وسلم قلت سيدا على قدر وقر العاق بنكاح جديد فلو kí n nǹkan wò alákọ̀ọ́kọ́ kọ́lá pẹ̀lú àbáwá pẹ̀lú ìṣàdédé àbẹ́ àìsàn ìṣẹ̀lẹ̀ àdéhùn tí àkọ́kọ́ àmì tó bẹ̀rẹ̀ ìyàwó àbẹ́ ìṣẹ̀lẹ̀ ìjàmbá dáadáa ní òkèlè lọ wọ́n àmì àlà àdéhùn àmì tó lọ ṣàlàyé. àmọ́ èyí tẹ́ wọ́n lo àdéhùn. lọ́dọ̀ àwọn àbá iṣẹ́ àwọn afọ àwọn sọ̀rọ̀ pé àdínkù ìgbà ọ̀nà ni ìṣẹ̀lẹ̀ bí àtẹ̀lẹ́ ọmọ àgbà ṣẹ́fẹ́ ó dá ọmọ rẹ̀ padà sọ́dọ̀ ọ̀pọ̀ láì gbé ọ̀pọ̀ ìṣòwò àrẹ sàlàyé ìyẹn pé kò sọ máa lómi òṣìṣẹ́ ní òṣìṣẹ́ pé ẹgbẹ́ lẹ́nu wa àti ìkàkùn tẹ̀lé láàkó yá ìwé ìwọ́n tó ṣe nù. a mọ̀ ká fún pé káwọn yàrá fi hàn táà ń bá wọn láwùjọ kan ẹgbẹ́ yà ti dáhùn ìdílé bẹ́ẹ̀. àbọ̀pá àbọ̀pọ̀ ìyàwó bẹ́ẹ̀ wọ́n ti lọ sùn mí. o sábà fẹ́ra wọn lórí ìlànà ẹ̀sìn wọn tí wọ́n tẹ̀lé lẹ́ sábà wọn tó kàn àní sọ pé wọ́n fún mi káwọn ìdílé. ìlọ́lọ́ الله عنه kọjá tọkọ yàwó lákọ̀ọ́kọ́ tọkọ lẹ́ẹ̀kejì tọkọ lẹ́ẹ̀kẹta tó ti tàn. èyí lè fẹ́ ìyàwó mìíràn padà àyàfi bá lọ sí ìkáwù mi tọ́kọ sí ìkáwù mi àárín fi ẹ̀kú sí ìkáwù pẹ̀lú ọ̀sẹ̀ yìí kọ́ra lọ sọ àwọn ọ̀rẹ́ mi yẹn. ṣùgbọ́n ó ti wí lẹ́sẹ̀ kan jọ̀rọ̀ ó ti jọ̀rọ̀ rẹ̀ bí lọ ó ti jọ̀rọ̀ rẹ̀ bí lọ alákọ̀ọ́kọ́ ọ̀rẹ́ bí wọlé ó sáǹfààní ẹlẹ́ẹ̀kejì tẹ̀sí àwọn ọlé tó dábàá bí wọ́n bá ti pàdé òun lẹ́kẹ̀ẹ́ta ọtí lọ sí ìtọ́nà ọdún ẹjú ìwọlé lọ. tọ́lọ̀ bá pàdé afẹ́ wọlé ọ̀là gbogbo ọ̀dẹ̀wì àmọ́ tọ́lọ̀ sọ̀rọ̀ ẹni kó lọ dáwọ̀ lé wò tó bá dáwọ̀ lé wò tọ́ tọ́lọ̀ bá dé ìdíje fún ọlọ́dún ìgbẹ́ ọlọ́dún ìgbẹ́ ọlọ́dún wọ́n kàn yín lọ́nà bí ìlú ọ̀pọ̀ sí lánàá lọ́wọ́ ẹ̀ ti so òmùọ̀ náà lù wá tí wá gbọ́ kàn yín tí wá gbàgbọ́ yín náà tó bá ti mọ̀ nǹkan pé kò dáa nǹkan lé ìtumọ̀ fáwọn ọ̀gá ẹ̀ yìí ìsìlámù yé mi tolóko pé ó gbogbo ọ̀gá mi fi sàn rẹ̀ pé òun tẹ lọ́rùn ìyá ti gbé àwọn ti dìbẹ́ sí ọ̀wá lẹ́ ti tóra ti sọ èyí lọ sọ́kà ìtàn yìí yóò nínú ọdún kan tó wọ́n lọ́wọ́ tí a dà áyà sọ ọ́ náà náà dáàbò kan ní ìṣẹ̀lẹ̀ kan fún ṣé zainab àti ọkọ rẹ̀ jà tẹ́lẹ̀ lórí pé. ọ̀sìn náà ló bá fẹ́ràn wọ́n ní zainab fún àtọkọ rẹ̀ tó yà lẹ́sẹ̀ kò wá mi àdé lórí ọ̀sán tá a máa sàlàyé ẹbí mi kò ní small town làwọn èdè náà. Bẹ́ẹ̀ wà Gbàdúrà, Bàdúrà fún Gbàdúrà ọkọ̀ Gbàdúrà. Gbàdúrà ọkọ̀ àwọn Gbàdúrà tó ló wá ní wọ́n fẹ́ padà. Gbàdúrà wà fún òkè ní ọkọ̀ lẹ́wọ̀n náà. Ìyẹn kọ́lé láti ti fọ́ wọn. jẹ́ pé ọmọ yóò wá sálámù sí ẹgbẹ́ ẹni tí bí ẹni tó kàn pàdé abẹ́ tí kò mọ òun ìjẹ́ tó kàn sálámù ìgbà tó ń pè jẹ́rẹ́ lè ní pé tàbí kí ọmọ kó má sálámù sí bàbá rẹ̀ rárá tó gbé àwọn tó ń bá bàbá rẹ̀ jà tó ẹ̀rá kò dúró ní ẹni. nípa ẹgbẹ́ ìlú ọ̀rọ̀ ìjà sí ọ̀rọ̀ ayé. méjèèjì yà bóyá ọ̀rọ̀ ìjà àtọ̀rọ̀ ayé yìí. ìwọ ni bàbá mi ń kọ́ nígbà tó ń pàdé ara wọn wọ́n lọ́wọ́ àti látara kò kí sí bàbá rẹ̀. ìgbà tó ń wà lókè tó bá tó ní bàbá rẹ̀ ti dáná lápò pé àyẹ̀wò àwọn ọ̀rẹ́ di sálámà wọ́n ti délé ìdí tó bá tó. àbúrò wọn rò pé ní bàbá rẹ̀ yóò bíbí ara rẹ̀ lọ́wọ́ àti bí àti náájú rẹ̀ ṣẹ́fẹ́sì ni náà máa ká tí ikú àbábọ̀ kó sálámà lòdì sálámà ẹ̀ka àwọ̀ òbírí ọgbọ̀ wa bẹ́ẹ̀ kọ́lá wọn bá tètè kọ́lá wọn bọ̀rọ̀ wá ní. bóyá bóyá kọjá lọ bàrà wọn kọ̀wọ́ lọ́wọ́ ẹgbẹ́ mi náà ní fọ̀ tó ń kó ti kọ́lá wọ́n ká ní káàkiri káwọn bá yẹn ti àti ẹgbẹ́ tó yọ wọn bọ̀rọ̀ wá bẹ́ẹ̀ tó ti bẹ́ẹ̀ pé káwọn bí abápàdé ara wọn mú wọn lọ kí lánà tí wọn adé ọsàn tí wọn fi gbọ́n àgbọ̀ bí wọn lọ so ẹlẹ́ẹ̀kejì àbẹ́ ọ̀sán tó jáde náà. kò ní ká tó iná tó fi ló sábà ní ọ̀rẹ́ rà nǹkan kan gàgẹ́rẹ́ ìgbà yẹn ni. na kò ní sábà ní àmọ́ kò ní yóò ní yóò ní àtàrí bí àwọn kírísẹ̀ tàbí ọ̀tàbí ọmọ àbá bí àwọn ẹni bí àwọn ẹni tó ààrẹ rí ẹkùn tẹ́lẹ̀ ọmọ ẹgbẹ́ ọmọràn kí gbọ́nà kọ́dà tí kí wà láàrin àjàmbá rẹ̀ tó ẹni ní ogun ìyàtọ̀ àtàwọn ẹni tó ọba ayẹkárọ̀ ìgbàdà ọba ẹgbẹ́ tẹ́lẹ̀ náà ti sáré so bí sàmùsẹ̀ wà lé kí nígbà tó bá wà wá yá tó yà lóde ìgbẹ́ ẹ̀sìn ní táwa lọ sí ìsinmi wá jẹ́ pé ìwò tí ń bẹ láàrin bàbá àtọ́wọ́ ìyá ìdáhùn tó kù. dáadáa tí láwọn ká ti sí bàbá òbí kéé ní tojú wọn ti dára sí wa náà nítorí wọn sá ti kéé ní tojú àgbá ìwọ̀n dára sí ọ wọ́n náà ti bàbọ̀ àbúwọ̀ra wọn dáadáa bá ti sí wọn nítorí pàjá ìyá wọn ni kọ́lọ́ bá ìbá burú lórí agbóhùn náà pé ìjọba láti mọ ilé tí wọ́n lù wá kìí kò láàánú wa kìí kó wa lọ́jẹ́ kò náà wọ́n lè ní sẹ́kù wa náà wọ́n láàánú kánà òfin ẹlẹ́nu tó fi ya wọn ọmọ burúkú kí kò náà lẹ̀ mọ́ ó kàn ju wa lẹ́nu rẹ̀ àbí ìyàwó àwọn ọmọ wa tó lọ ju wa sáàtàn àwọn kan lómi wa àfiwárí àwọn abẹ́lé lè ní ọwádé sẹ́kù náà ìlú tó lábàá ló lọ́nu tó ti bẹ́ẹ̀ irú dáadáa ló máa ṣe nígbàgbà gbogbo gẹ́rẹ́ irú dáadáa ló máa ṣe nígbàgbà tí ò bá gbogbo rárá dáadáa lọ́dẹ́ kápítà òbí wa kéèké torí pé wọ́n tọ́jú wa ní torí tó bá jáde ní àwọn ọlọ́wọ́ sálà ọmọdé bá dé fún ìtẹ̀lé tí wọ́n kó kí ni àbíkláàmù kan tí màá tó ìjẹ̀lẹ́ láàrẹ̀. wọ́n ní pé ọmọ kékeré tí ó kú ah, tí ó tẹ̀lé kó tó kú kí n náà mú sọ nípa jẹ̀náńdà rẹ̀ ìyẹn pé kọ́lá fi pe ètò òkú rẹ̀ alhamdulilayi ní tí àwọn tó ti àwọn tá a lé oṣù ní pé wọ́n náà tọ́ ọ́ lórí ẹ̀sìn wáyé gbogbo nǹkan pátápátá lè ná lọ àdáyé sẹ́kúrú ìlú àwọn olùsìn kọ́dà àwọn ọmọ ìlú ìbá ti mùsùlùmí wọ́n lè wọ́n mùsùlùmí ẹ̀rù tó bá ti jẹ́ mùsùlùmí lọ́kà òní màdé lẹ́gbẹ̀lẹ́ náà yóò fẹ́ ní sẹ́dá tó gbé islam ah, tó tó kọ́ ọ̀rọ̀ lérí ọ̀nà tí a bí ó. àwọn afá wọn ní ọ̀pọ̀ nílẹ̀ àkọ́kọ́ àwọn afá yapa ti pé nígbà tí yapa ti pé ṣé wọ́n fi ọmọ yìí lókun tọ́lá ló yẹ lókun yẹ pé àwọn abẹ́rẹ́ wọn ti mọ̀ bóyá kò ní kò ní rárá àbí kò tẹ̀ ìdí tẹ́lẹ̀tì àkúra pé ó nira dépò pé ó ké wọ́n tó bí ó dùn ibi tó ti yapa nìyẹn pé tí wọ́n bí ní òkú tí ò ké kíláàsì káàmù ìjọba ìjọba ìjọba àwọn kan láti ń sílá àwọn kan láti ń sílá. àmọ́ wọn ò yapa ní pé tọ́ba bí láláyé kò sí yapa bẹ́ẹ̀ tí wọ́n bí ní àlàyé nígbà tó tó fi lára yìí pé bóyá ó ti dàkẹ́bẹ̀ nígbà tó tó fi lára yìí pé ó ti ó ti dàkẹ́bẹ̀ nígbà tó fi lára yìí pé wọ́n ti fi ariwo pé ọwọ́ báyìí ọwọ́ kan àgbáyìí àdìsára àgbáyìí ó ti dàkẹ́bẹ̀ òkú àwọn akọ́wò yà bá ti pé àpèrè sílá àpèrè sílá náà أولا حديث لي لقد عمر محمد صلى الله عليه وسلم يا وعائشة رضي الله تعالى عنها يقول أنا من السنة تجي إبراهيم أبي إبراهيم وما النبي كي أقيم لنا وما كي أقوم له وأنا كنت أقبل رضي عائشة عليه صلى الله عليه وسلم أنا جبت رضي الله عائشة صغيرة wọ́n lè lọ àpá wa alẹ́ ẹgbẹ́ wọ́n lè tí wọ́n kí wọ́n sí ìlọ ìwọ̀n ọ̀nà ẹ̀dìlá olóòwò wọn tó mú olóòwò ní ọmọ ẹ wọ́n lè àti pé àwọn àkáyẹ̀sì wọ́n ní kọ́ olóyè ilé ọ̀pọ̀lọpọ̀ àwọn àbáwọn ìgbà olóyè àti àbáwọn yẹn kéèkó àwọn ọba kó lọ́làbíà àwọn kan ní kó lọ́làbíà àwọn kan ní kòlálàbí àwọn kan ní múkàwù àwọn kan ní dọ̀rẹ́ ìtòmí àìsà ilé lọ́fún ara rẹ̀ ó tún wá gba àdìsí mi wá ó ní àwọn àǹtọ́ọ̀rù ìkan ìkan náà ọmọ wọn kú tó náà ju bí ọmọ òṣùwé òṣùwé ìlànà wọn wá gbẹmúlò àmìlò Muhammad sallallahu alaihi wa sallam alẹ́mi kẹmọ ìlà kẹmọ ìwà ni ẹjọ́ àti ìsìn tòdáwà máa fi ọ̀rọ̀ àkọ́kọ́ tàbọ́pọ̀ ó súnmọ́ káyíká lọ́nà pé wọ́n kí n tìlà pé kò láàrin lọ́wọ́ àìyà àìyà ó súnmọ́ káyíká lọ́nà ọmọ tó lé ní ìlànà òbí tó lé mi kéde ló bá ń pè láti bí agbèlọ lẹ́nu kò á nílò fún akó òun kò tọmọ kọ́là kó bí àtẹ́nu ó súnmọ́ kó mọ́nà pé wọ́n tún àwọn òbí lò sí là á àwọn afáàmì àwọn kan náà bá wọn bí àwọn ayé ọgbà kájá sí òsì láti pẹ̀lú kájá sí òun náà tó gbé kájá sí ìtàn lọ́sọ̀lọ́wọ́ ẹ̀tọ́ túnbọ̀ ẹ̀rù láyé bọ́yá àmọ́ àmọ́ àmọ́ àmọ́ wọ́n kò jẹ́ kó tẹ̀lé wọn lọ sí lóbi ńlá àdèrè tó bá yẹ kó wà ní ìdá ní ti nìkan yẹn ní ọ̀nà pé ó mọ̀ pé àárín ìdàmítọ́mọ̀ yẹn ó dáwọn àsìkò kan tí ò sí pẹ̀lú wọn ni tẹ́wọ́n àwọn ẹ̀ kú tí wọ́n fi gbé tí wọ́n fi wẹ̀ tí wọ́n fi mọ́ nínú kòtò tí ò kó mẹ́ yóò dá lóṣù náà ìjọba ìlú bẹ̀rẹ̀ àmọ́ ó lè là á àlẹ́ but hadithu eh, àdìsẹ́bí dáhìnà wọn wá

ìjẹ́dẹ̀dẹ̀ káàkì òsì òkú abúlá pàtó òsì ìjẹ́dẹ̀dẹ̀ rẹ̀ kí wá lé gbogbo àwọn pàtó ìwáyà lò wọ́n ní àgbà wọ́n ti ní ìsìnà lórí àwọn èlò lórí àwọn méjì kan tí wọn kì í ṣe dẹ̀dẹ̀ táàpọ̀ inú bí ẹtí àwọn méjì kan wá sí dẹ̀dẹ̀ lọ́wọ́ ọmọ kékeré abẹ́bá kò ṣẹ̀lẹ̀ ọmọ àgbáyé àbá àgbáyé wọn káfíń òsì la wọn bá bọ̀ lórí ẹ̀ pé kọ́ra káfíń òsì la ló máa jẹ́ ìbáradà tó ti máa jẹ́ ìdàgbàgbà tó yìí náà tí ó mú kó nǹkan bá fi kú tó àrùn òsì la wọ́n lọ́wọ́ náà lọ́wọ́ ọ̀sán lọ́wọ́ alẹ́ nàìjíríà wọ́n lọ́wọ́ alẹ́ nàìjíríà. ó tó bí ní ọ̀rẹ́ ní aṣọ ọ̀rọ̀ délé bóyá sì ti ìdájọ́ ìkejì ẹni tí wọ́n á sọ fún láti lè dà ẹ̀sán tó ń sọ pé ó dàbí ẹni tó bá ti lè wúlò pẹ́ ara yìí pé ó sì lè fa ẹgbẹ́ kò rẹ̀ sí ẹ̀rọ à olùkọ́ akẹ́kọ̀ọ́ tó ti sí ìmọ̀ nígbà ìmọ̀ ìlú ìbílẹ̀ náà ó kí ni ìdájọ́ àwọn méjèèjì. ẹni tẹ́ fọ́ ọlọ́run tí ọlọ́run fún un kó máa gba àwọn ọjọ́ kẹtàlá oṣù jọ ọjọ́ kẹtàlá ọjọ́ kẹtàlá ọlọ́run tó rà púpọ̀ káàkiri tẹ́lẹ̀ tiẹ̀ tábà wo ọdún léyà lẹ́yìn ọdún léyà jọ mẹ́ta lẹ́yìn léyà àrọ̀dún ni jọ mẹ́ta lẹ́yìn léyà àrọ̀dún ni ọdún léyà rẹ̀ ọjọ́ kìí bọ́ sí ọjọ́ kẹwàá lọ sí ìjà rẹ̀ adájọ́ ọjọ́ kejì yóò jẹ́ ọjọ́ kọkànlá.

ètí sí òye tí wà ní sèyí òun yóò wá gbá ẹ fún gbàgbé sọ́lá náà bí ní ká máa ń gbà àwẹ̀ ọjọ́ ìwà wà gbà ẹ̀sìn gẹ́lódò ó ti ẹ̀sìn ni pé ó tẹ̀lé àti àdúgbò Muhammad sọ̀rọ̀ àwọn àdúgbò sẹ́nà tó ìwà ṣe bí wọ́n bí ìtàwọn ìgbà náà bàbá ìlú ọmọ pé kọ́ba rẹ̀ ojú ọ̀rọ̀ ìbáṣẹ̀ bí wọ́n lọ́mọ àdéhùn ìgbà pé àwọn àyọ̀jọ́ ilẹ̀ wọn alẹ́bí láti ọgbà ọjọ́ ọdún tó láwọn ọmọ nínú kàmọ́dé ọdún ni tó ọdún tó sọ owó yé ni àwọn ni tó wọ́n náà wùdà láàrin sọ wa kẹ́ni yẹn tí wọ́n lọ́wọ́ bá tó bí àwọn afá ti di wọ́n fi àwọn àwẹ̀ sí ọ̀nà mẹ́ta àwẹ̀ tó jẹ́ ọ̀rẹ́ àwẹ̀ tí ó jẹ́ pé òkè sọ̀rọ̀ ẹ̀ àti àwẹ̀ jẹ́ pé àwọn tó sọ̀rọ̀ yẹn lọ́nà wọn náà abẹ́rù ta ní ebi àwọn tó kì í sọ̀rọ̀ yẹn wọ́n ní àwọn ìkàkọ̀ wà láwọn gbà máa dé àti tó náà gbà yìí àwọn tó wá jẹ́ àwọn ọmọ ìfẹ́ máa rà mọ̀ èyí wọ̀ ní tó gbà pé bá ti fi wọ̀n kí ló tó ṣe yóò jẹ àwọn ilé ẹgbà lọ́jọ́ ọdún ọjọ́ ọdún láwọn ọjọ́ ọdún léyà ọdún mẹ́rin ọjọ́ ọdún léyà ọdún mẹ́rin ọdún àwẹ̀ ọdún ọ̀sán lẹ́nu ó ti gbé àwọn ọba ti ní àwọn ọmọdé kẹ́ni ẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ wọn ọba ó sì máa lọ́la ọlọ́run kára ara wọn ti parí. àwọn ọmọdé wa ní kò sí ẹjọ́ nígbà ìdílé rẹ̀ bí àwọn. tó lè kọ́ bí ọ̀ọ́kẹ́ ẹ tí wọ́n kọ́ gbà lọ tó gbọ́rọ̀ rẹ̀ ìgbà tí gbọ́rọ̀ ti fẹ́ jẹun àti ìmọ̀ nígbà fún ọ yóò gbà ara mú ìsúná nígbà Muhammad sallam tó bá yà ní dáadáa gbà àtàkùn àwọn ìgbésùn kan yóò jẹ́ ìgbà tó ti yẹn ọlọ́run kára ara.

ìyapa ni pé tó bá wáyé ní àlàyé ọmọ tí wọ́n bí náà tó wà ní wọ́n tàn fún ọdún pé oṣù márùn-ún àwọn mẹ́fà òbéèrè tó bá wálé bá mẹ́rin ní àwọn tó bá pé ó wáyé lókun àbàkó wáyé lókun àwọn tó bá pé àtúnṣe là àwọn tó bá pé àtúnṣe là lórí ọ̀pọ̀lọpọ̀ ní ẹgbẹ́ tí mi lé gbé pé ẹ̀rí wo ni kó náà ti rọ́ ìdájú pé báyìí yóò kàn wá pé wọ́n lọ sọ̀rọ̀ pé àwọn ènìyàn kan báyìí tó bí wọ́n tó bá tó bá máa rọ̀ fún wọn pẹ̀lú káàkiri kan kan ẹ̀yìn tó náà tó náà rí ìgbà. kí ni àwọn ẹ̀rọ yàtọ̀ kí ni àwọn ẹ̀rọ yàtọ̀ tó bá kí ni ẹni tó ń sún kúrò náà kóbẹ̀rẹ̀ kóbẹ̀rẹ̀ pé bá ti bá wọn kọ̀kalẹ̀ àwọn onígbà yóò bá ti ní kùránì tó súnmọ́ àwùjọ táwa yìí ló àwọn ìjọba mọ̀ ẹni tó súnmọ́ àwọn onígbà tó bá wọn ní sọ̀rọ̀ fún wọn ti báyìí kọ́nà wá níta fọ́nà bàrẹ̀ lójọ yóò bèèrè kí ni rí sìn kíáyà ànábì ní kí wọ́n gbà tó bá wọn lọ́wọ́ ìjà lójú tó abẹ́ bèèrè pé ìbòmí ti rí èso ẹ̀ ló bèèrè lọ́wọ́ yìí a máa ka òwe sáà pé bídíà ò ní gbé ìlú wa pé kí ló máa ń sọ yìí mo ní mo ní fẹ́ sáà lọ́wọ́ dáwọ̀ yìí ṣé mo fẹ́ lọ sí mi àbí tí ó múra lọ́dà pé ìkan mẹ́fẹ́ ó mọ̀ ok bí wàá kẹ́ ẹ́ ti ó lé ó ṣe ìdùnnà òkúta yẹ̀bí àjọ àwọn tí ń sìn o náà tó bá jẹ́ pé wọ́n tó jáde ní sáǹgbọ́ tí mo bá tó jáde èyí ó wọ̀ ọ́ bẹ́ẹ̀ bí mo gbọ́ kẹrọ ha ìná gbọ́dọ̀ pé wọ́n ní tó jáde àwọn tó bẹ́ẹ̀ kó ṣe ló lè wọ́n ti àlọ́ àgbà lẹ́yìn àlọ́ àgbà ó ṣe pé kàfáàdíà ó lè kàfáàdíà ló ti yọ ọjọ́ àbẹ́ẹ̀ طبعا يكون قد عليه ممكن يتعقل الشكر عليه والله تعالى على وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم الحمد